فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وقلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا وقال عز من قائل يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم وقال عز من قائل ويوم يعض الظالم على يدي يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتي ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال العالمين انك حميد مجيد adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe dẹ̀ra tó tóbi jù tó lè ṣe fún ẹ̀dá tó ṣe fún wa òun ìdẹ̀ra Islam ọlọ́run ọba rí fásílẹ̀ ìfún ànà Quran nígbà tọ́lọ́run bá ń sọ nípa oore tí ànábì ṣe fọ́kàn náà àwọn sàábé rẹ̀ ní suratul Ahzab anábí ní ọlọ́ni wà ìtàkùlù lilladhi an'ama Allahu alayhi wa an'amta alayhi amsik alayka zawjak ìgbà tí wà anábí sallallahu alaihi wasallam sọ fọ́kan náà wọn tàbí ìrìn jẹ́ Zaid ibn Haritha ẹni tọ́lọ́wọ́n bá ṣe dẹ̀ra lé lórí tí wà anábí náà ṣe dẹ̀ra lé lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún ni pé ọlọ́run ṣe mùsùlùmí ìdẹ̀ra tọ́lọ́wọ́n sọ́lá ṣe fún ni pé anábí lórí Islam àmọ́ gẹ́gẹ́ bá ti máa ń sàlàyé fún wa wàláhì àwa mùsùlùmí gbogbo bí tí ọpọlọ wa ò lè dé pẹ̀lú ète tíṣẹ́ ìtọ́nù lè fi gbáyàn mú òun lọ́lọ́wọ́ bá ti bá wa sàlàyé ní Kùrán ṣùgbọ́n Kùrán yìí ká tó lè mọ tọ́lọ́wọ́ bá wí àmọ̀ túmọ̀ rẹ̀ èèyàn mélòó gan ló máa ké ká tó sọ̀rọ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá tó wá máa ké gan kọ́ ṣètùmọ̀ rẹ̀ lè débi tí ọpọlọ owó dé àmọ́ bẹ́yàn bá sì bẹ́yàn bá sì lè ṣe ogbẹ̀ náà kan kíké rẹ̀ fún ara rẹ̀ ọlọ́mọ fi ń sọ́yàn tó ń gbà búrò ṣe ìtọ́n ẹgbọ́n tọ́lọ́wọ́n bá wú ọlọ́wọ́n Adam àti ṣẹ̀tàn àti Iblis ọlọ́run nígbà ta sọ fáwọn màláíkà pé ẹ ẹ ẹ tẹríba fún Adam gbogbo wọn ni wọ́n tẹríba àfi ìbìlísì nìkan ìbìlísì ara àwọn àlìjànú ló wà fọ́pásàkọ̀ aláàmọ̀lẹ̀rọ̀ bí i ó jáde kó bí àṣẹ ọlọ́run ọba tọ́lọ́run ọba ní kò ṣe kò mú ṣe ọlọ́run wá fún wa ó béèrè kwẹ́ṣàn kan bẹ ní wa hum lakum adu bisa lil zalimin abada ṣé ibilis àtàwọn ọmọ ogun rẹ̀ tó ṣe yí pé ó yapa àṣẹ tèmi torí pé mo ní kó pọ́n bàbá yín bàbá adam bàbá adam ṣé èèyàn tó sàárí fi sọ́lọ́run ọba rẹ̀ níbi àpọ́nlé ẹni tó jẹ́ bàbá tiyín lẹ́yìn wá fẹ́ mú lọ́rẹ̀ẹ́ ní ìmọ̀ bọ́yá gbogbo mẹ́sẹ̀jì sẹ́fù kágbé tọ́pọlọ fúnra wa wípé wọ́n sọ pé lágbájá yìí òun ló lé bàbá rẹ̀ kúrò lé ilé tí ń gbé ilé yín kí tó jogún lọ́rọ̀ bàbá rẹ̀ torí lágbájá yìí òun ló gbé ban ló fi lé kúrò lé ìwọ́n náà sì wà kékeré ń gbà ń báyìí tó lágbára kọ́dà àwọn tó ń sọ pé àwo táwọn ọmọ kéékèèké yìí wo táwọn ọmọ ìwò níbi ìkàtọ̀ lọ́pẹ́ ọkọ̀ kan lárí nígbà táwọn lọ tán wá lẹ́yìn ìjọ méjì wọ́n wá ní ìwọ náà lọ wá lọ ṣe bọ̀ yìí sẹ́yìn tó wọ́n pé tọ́bá sọ fún pẹ́sẹ̀jì òfin yẹn wọ́n pé ìgbọ́ wọ́n níwọ̀ wọ́n ní ìgbọ́ ni pé à ó nílàákàì ní pé mo nílàákàì ẹni yìí ló sọ wá di bá ṣe di bá ṣe ló sọ sí ìpèsè ṣe bẹ́ẹ̀ náà ni irú mẹ́sẹ̀jì ọlọ́run bá ń fún wa nù jẹ́rí mú kọ́ yí mọ̀ sọ́mọ́ ọlọ́run sàlàyé wípé ànábì Adam tó jẹ́ bàbá ńlá bàbá gbogbo wa ọlọ́run ọba ní kí ìbílẹ̀ kó tẹríba fún láti fi

ẹ́ kò yẹ kó ṣe wípé ibi tọ́lọ́run ọba bá tò sí tàbí pé àwọn ọlọ́ni àwọn tó bá tẹ̀lé ọlọ́run ọba tán sọ̀pọ́ọ̀tì tọ́lọ́run ọba nìkan ṣe tán tẹ̀lé àwọn ni Hezbollah àbí ọlọ́pàá ti Hezbollah méjì àwọn ìjọ tí wọ́n wà pẹ̀lú ọlọ́run àwọn tó ń tẹ̀lé ṣèìtọ́nù ọlọ́run bá pè wọ́n ní Hezbollah àwọn ìjọ ṣèìtọ́nù ó fáwọn eléyìí ní humul khasirun àwọn tí wọ́n tẹ̀lé ṣe ìtọ́nù tó ń gba tiẹ̀ tán tó lẹ́yìn rẹ̀ tán kún lọ́wọ́ àwọn ṣòfò ẹ̀láhìnà ìzọ̀lọ́ humul muflihun àwọn tán tẹ̀lé táwọn sáìdì tọ́lọ́wọ́ bá àwọn ni wọ́n jèrè kwẹ́ṣàn ni wípé Quran ní afàtàtàkìrúnàhù wọ̀bọ̀nyíyàtàhù áwùlìyà mìndúní ọlọ́run ni áwùlìyà nìkan ah, wọ́n ti wá sí pé ọ̀tá yín ọ̀tá babalábàbá ẹn tó kó gbogbo wàhálà tẹ́ ń fèsì lónìí bá yín òun lẹ́ tó wá mú lọ́rẹ̀ ìyàtọ̀ sẹ́mi tí mo fẹ́ pẹ́yìn tàti bàbá yín lé. bísà lè zọ́ọ̀lìmù ní àbádàlá ẹn tó bá ṣe rẹ̀ zọ́ọ̀lìmù ni kí ni túmọ̀ zọ́ọ̀lìmù àwọn tó lálábò sí ṣùgbọ́n kí n sọ túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ fún yín. àzọ́ọ̀lìmù lẹ́n tó ṣe wípé kò mọ nǹkan tó tọ́ láti ṣe nǹkan báyìí lẹ́yìn gbogbo àná láti tó bá ti kan gbogbo bá ti kan tóbi ọ̀rọ̀ ti wá ọmọ iye tí wọ́n bá kan tọ́lọ́ náà là ń dàrú lágbájá ń wáṣẹ́ fún years kò rí àbí 5 years ọlọ́padà wá kẹ́ wọn ní kó lọ lè padà fún oníṣẹ́ wọ́n sì fún oníṣẹ́ fún ní àpẹẹrẹ báyìí ó sì wádó òṣèyí fi rẹ̀rẹ̀ mahalli ẹn tó gbé nǹkan síbi tí ó tọ́ sí àbí wọ́n ní lágbájá ó wọ́ báyìí ó sì dá ọdùgúlẹ̀ ó bí àdọ́dọ̀ ó kú ní sáìdì ọlọ́run ọba ọlọ́run ọba tó mójútọ́rọ̀ rẹ̀ tó wọ́ọ̀nù rẹ̀ tí ò fẹ́ kó sọnù ó wá tò sí sáìdì ọ̀tá bàbẹ́ ó tò sí sáìdì ọ̀tá ọlọ́run ègéǹsì ọlọ́run mìndú ní lọ́run wí afàtàkìzónahu wọ̀dórí ìyáta àwùlíyá ni ní lọ́run wí èmi ní ṣètọ́ọ̀nù àtàwọn tán tẹ̀lé àtijọ́ táwọn èèyàn bá gbọ́ Kùránì ní wàláhì mọ́jẹ̀ ń tọ́yí o mùsùlùmí lè mọ́ lówó nǹkan lè tọ́ọ̀fù fún àmọ́ pé yóò tọ̀nù tó bá dìmọ́ Kùránì yóò lè kò sírù fílọ́sọ́fí ó sì tó gbé wàwọ̀ bá lọ́ọ̀kọ́ lọ́ọ̀kọ́ lọ èyí ó mọ̀ pé ẹni bọ̀dì bá ń tẹ̀lé ṣe ìtọ́nù kò ní kankan jóòwì ó kà fẹ́ lè ké tu bàbá tó tu nǹkan kọ́ ìtukùtù la ń gbọ́ káàkiri ẹni tó lè tu nǹkan ìta ń gbọ́ káàkiri ní kéèyàn ọlọ́ndàkọ̀ lùkànnù Kùránì

èyí ó bọ́lọ̀ lálàáfíà then èyí ò ní dààmú ìtíkọ́ àná wífún anánu ma anzalna alayka al-Qur'an litashqa àwọn ọlọ́run ọ̀bọ̀ sọ Qur'an kàlífà náà bí kí wọ́n náà fi dààmú anybody tó bá ti sílẹ̀ yóò dààmú ní kọ́dà tí bá ń fi nǹkan mi hàn الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم sọ àwọn nǹkan tá a fẹ́ máa sọ nísìnyí pé a fẹ́ máa sọ̀rọ̀ ń pa báwo ni ṣèyítọ́ọ̀nù ṣe máa ń ṣe àwọn nǹkan tí ó wúlò lọ́sọ̀ fáwọn èèyàn láti fi sọ wọn ní tí ó wúlò tó fi pé gbọ́dọ̀ tẹ̀yìn bá kàn án jogo ọpọlọ rẹ̀ báyìí wọ́n fẹ́ ah bọ̀túbọ̀ mo ṣe wá gbà tàn jẹ yìí báyìí ọmọnìyàn láàrin ara wa kọ́dẹ̀ tó ya kèfèrí sọ́lọ́gbọ́n mọ́ kí ni the right thing èyàn máa wò mo fẹ́ fún ẹlẹ́gbàmù méjì máa fún alẹ́ ìsàmpù ẹni tó ṣe pé níṣe òun jẹ́ mùsùlùmí ó jẹ́ ànábí ọlọ́run tó mọ̀ túmọ̀ tí ń jẹ́ volume máa fún alẹ́ ìsàmpù èèyàn tóun jẹ́ pé àgbà kèfèrí tóun náà fọ́ra pé jọ tán fẹ́ lórú nǹkan tóun lò fọ́lọ́run yẹn tán fẹ́ lò fún gbogbo no i don't deserve this ẹgbọ́n tí fìràánù wí fìràánù pera rẹ̀ ó ní àná rọ̀ búkùmùl àlà èmi lọ́lọ́run ọba yín àgbà tó ga jù ó mọ̀ fi áálá sí ni o ẹgbọ́ alásán ah, tó níwàgbá ah, ánà rọ́bù kún olèmínì pé bóyá èmi lọ́lọ́rọ̀ èmi tí ní ọgá ọ̀gá Ala alá èyí tẹ́ ń pè lọ́lọ́run èmi gangan ni ọ ni má àlèkù lakum min ilahin mi ò ọba mi yàtọ̀ sí ìmínà ìmínà ni bó ṣe sọ́hùn ẹwọ́rú tó ṣe ẹ̀tọ́ rẹ̀ ló gbé Musa dé ìtí Musa kan sọ fún ní pẹ́tọ̀ ọlọ́run bá láàrin iṣẹ́ an arsil maiya bá ní Israel àwọn bá ní Israel àti omúlẹ́rù rìlíìsì wọn fún mi tọ́lọ́run bá ní kí sọ fún ọ̀nà òṣùgbọ́n ẹgbọ́ ó yà á ah, no kò yẹ kó jẹ́ wọ̀ of all people ah alam nurabbika fina walida ah ṣé kí sáà la tọ́jú ẹ láti kékeré ni ládùúgbò ah tá a òun ṣe bí ọba ọmọ ọba ogun ẹ̀sìn a wọ́n lọ bí sẹ́mi orúkẹ sí ní ọdẹ ló táàmù tó pọ̀ báyìí tó gbogbo ìgbádùn wà fún àná ìwọ́kọ́lọ́ ẹ̀kọ́ jẹ́ ṣẹ́mọ̀ pé tí ń wí ni pé ẹni tó bá ṣe ni lóore ẹ̀gbọ́n kí ń ṣe orú ni òun in tí zọ́ọ̀lì mú ṣe nìyẹn in tí ṣe ìtọ́ọ̀nù fẹ́ káwọn ẹ̀dá ọlọ́run ṣe fìràún ni ó fìràún ni ó lòó náà mọ̀ fáá ah, lọ bẹ́ẹ̀ bá ṣèyàn dẹ̀ra èyí òdìdá láti fa gúrú san musa tó wá mọ̀ pé fìràún jẹ́ kéèkéé sílẹ̀ kan òun wá tún ní kéèkéé òun sọ pé ee wà tí ń kà ní ẹ̀mà tún yes ìdẹ̀ra ń lòótọ́ ìdẹ̀ra ni dẹ́sẹ̀ pé kéèkéé rí ni fìràún ìdẹ̀ra yẹn tàmúnù àláyà òfin ṣe ìyànà sí mi ló gbé àbátàbà ní Israel sọ́ọ̀ ní kó wá fi sàmà ní sàdẹ̀rú musa gbà tíra áwọnù tó pẹ̀lẹ̀ lọ́lọ́run gan gbà pé èèyàn ẹni tó bá ṣèyàn lóore èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tó jọ fún síṣẹ̀ tíra áwọnù ẹwà anábì Yusuf alayhi salatu wa salam tí gbogbo aná sì máa ń mà anábì Yusuf wọ́n tà lẹ́rú tó fẹ́ àkìrì ah, mi fún wa ìwọ ìyàwó mi dákùn pọ́nmà yílé o ẹrú náà ni àbí àtàyàn fáàná but ẹ wò gbà tóbìnrin ìyẹn fẹ́ ẹ̀ntáìsì Yusuf tó fẹ́ kó bá ń fèsì náà kí ni Yusuf wí bí dátìmọ̀ túnmọ̀ zọ́ọ̀lìmù nù Yusuf ní àà màádàmà ọ̀húnbùbìlà láíláí ní ọgbọ́dọ̀ ṣe ìnáhù rọ́bí ọ̀gá mi olóorí mi yìí áfẹ́nà mọ̀tíwáyà ó ṣe dáadáa sí ni ṣe nígbà tí ò bá wá sí ilé níwá sí ilé ìsán Yusuf kọ́ ní mẹ́kà time to ìyàwó rẹ̀ ní mẹ́kà time to pé náà dáadáa ni wọ́n ṣe sí mi innahu rabbi ahsana matwaya olóhùn ọ̀gá mi ó ṣe dáadáa sí mi ní ìgbọ́dọ̀ fẹ́lẹ̀ ìsá innahu ẹgbọ́ la yuflihu az-zalimun ẹgbọ́ bó ti az-zalimun ẹ̀hùn dẹ̀ẹ́mà tó lábò sí ẹni tó jẹ́ zalimun ní jèrè zalimun pé àá nígbà tó bọ̀tọ́ ní pẹ́sùn mùtù aláwọ̀sí àbòsí làmọ́ sí àbòsí ẹ̀mà ẹ̀mà náà yẹ́ fọ́láwọ́ sí dìgbàlẹ̀ nǹkan gbogbo ẹnìkan olóòrùn ó bìjú ẹ̀gọ́n kéyàn pé ìkan sí pé kọ́dà kan máa káyà máa sọ̀ kalẹ̀ pé àná ilé yóò bá mi tẹ́lẹ̀ the first thing ṣíṣe ìtọ́ nǹkan kan fẹ́ ṣe ni pé that sense of judgment kámọ́ tó bá mu kámọ́ tí ò bá mu kọ́kọ́ èrè ṣe kó lọ́pọ̀lọ́ a change bá ṣe wo nǹkan the first thing tó fẹ́ ṣe a change bó lẹ́sẹ̀ wò nǹkan pé kò gbọ́dọ̀ sí ọ̀rọ̀ pé ó bá mú kò bá mú mọ́ tó bá gbà sí pè rẹ̀ gbọ́dọ̀ sí pé torí ẹlẹ́sìn kéde sí gbogbo fílọ́sọ́sì ilé ayé táwọn ẹlẹ́sìn sí ó ń kálukú máa sá fún good bad wọn ò fẹ́ kó sí páàní judgment wọ́n ni don't be judgmental ẹgbọ́ don't be judgmental náà ni good bad ni ẹwọ̀n fẹ́ kó ṣe ẹ́ wọ́n fẹ́ true wọ́n sì wọ́n sọ true true. but good bad no wọ́n fẹ́ torí pé ká fi lè lò ó wípé nǹkan tí ò dá ń kọ́ ò kán pẹ̀lú ọkọ̀ mi káwọn èèyàn fi sí pé nǹkan tó rọrùn ni òun lẹ́fìrí pé gbogbo ẹnìbọ̀dì tó bá ti lówó nísìn kò fẹ́ ká béèrè pé ibo ni source owó òun because yóò lead sí goodbye pé don't ask eh? so that judgment yẹn òun ni ibo ló yẹ kí ẹni tó bá jẹ́ mùsùlùmí wá sáìdì ọlọ́run làá máa ń wá ni Quran sọ pé wa ya'buduna min dunillah ma la yadurruhum wa la yanfa'uhum wa kana al-kafiru ala rabbihi zahira wọ́n sì nǹkan mí tó yàtọ̀ sọ ọlọ́run ọba tí ò lè sàǹfààní fún wọn tí ò lè wúlò tó lè kó nira bá wọn kèfèrí máa ń fẹ́ assist ẹlòmí against ọlọ́run ọba bá dó báyìí sáàdì kejì ló fẹ́ wá ẹni tó náà bá jẹ́ mùsùlùmí kọ́ ṣètọ́ náà wà gbáhùn náà mú níbi kó yọ̀lẹ̀ ẹ́ àni tí ó máa sọ fún pẹ̀lú ògbó ọlọ́pàá kan tí lọ́sẹ̀ tó àmọ́ tó sọ fún gbẹ́gbẹ́ sọ fánàbí adapọ̀lọ́wọ́ bá sọ fún ọdún fún wẹ́kù yé wa nígbà tánà tó ṣe ìtọ́nù fẹ́ tánà bí adá náà bí ọlọ́run lòun o the first thing tó kọ́kọ́ sọ fún òun náà ló ń kálukú náà ń bá ọlọ́ni ẹmọ́ jẹ́ jẹ́ àbí ẹ̀bí kí igi téèyàn òfin ní ikú ó nùn ibi gígùn gẹ́gẹ́ mi wọ̀ múlùkì ńlá tọ́bílá àtọ́ láti ò ní gbó ní tó fi tàn wọ́n irú rẹ̀ náà ló ká ìkọ́nà ìgbé sórí ìsì a mọ̀ pa kú o bọ̀tá sì mọ̀ fún wa ní ìfẹ́sàn pa ní kú níjọ́ téèyàn bá wá kú tá ẹ̀sẹ̀ kí éjì tó yẹ kó kú a mọ̀ wá wí nǹkan fẹ́ ah, ah, bí ìpàjọ sàdéhùn mi fọ́lọ́n ẹmọ wọ́n sọ fún sọ mí reality wà lẹ́ ẹ̀rọ lẹ́sẹ̀ tí wọ́n dáadáa ọkùnrin rí ìkẹ́kọ̀ọ́ tó jẹ ìtòsẹ̀ wàhálà fún kò jẹ́ kí ní jẹ kí ni ń jẹ tọ́lọ̀ bá bẹ́ẹ̀ nìkan sàdé òkójọ́ kan ní ó kú ni yóò ní tọ́lọ̀ sọ fọ́n pé anytime ló lé kú iṣẹ́ tó bá fi pàdé ọlọ́run ní kó ṣe àfẹ́sẹ̀ yẹn ìtàn block ẹ̀ wọ́n ti gbé dáadáa lọ́pọ̀lọ́ pé lọ́ọ̀lọ́ ètò máa dé èjì báyìí gbàgbà máa dé báyìí máa dé báyìí máa ṣe wa wọ́n ní àwọn lẹ́wọ̀n sì wá kú kékeré ìgbèrú kékeré ni àwọn ah, láàjọ kan ló sì fẹ́ ra mọ́tò wọ́n ẹgbẹ́ ìgbà tó ah ní oṣù rẹ̀ ra mọ́tò ni bọ́ bá dájọ́ ìyàwó síwájú á ah, ìyàwó ni bọ́ bá yẹ kó fẹ́ ìyàwó tánà tó lẹ́tùká ọlọ́run ẹ̀sẹ̀ sí ìyàwó kí lẹ́yẹ́ tó sí ilé tó yóò bá kú kìíní kan bẹ̀lẹ́ yóò gbé síwájú ilé tó yóò kú kìíní kan ló kú tó yẹ sí kọjá èwo lẹ́yìn dàbà ara yín sí. ṣé kó kálukú fèsì reality ẹ kọ́dà àwọn nǹkan tó náà fẹ́ sógun àìkú dédérin wọ́n fẹ́ sógun àìkú wọn ló lọ bá bàbá kan wá ní àkọlọ̀ lè má gílí ń tiwá agilita ni wọn wá ah, ajínigbẹ̀rẹ̀ gbogbo àìbú òun náà kú ni ìlẹ́bí ń lò fógun wà láyé kò tẹ́ wọ́n náà kú ni o reality nù gbogbo yìí dáyẹ̀ ọ̀nà bí ṣe tọ́nù ṣe mọ́ ń ta àwọn èèyàn ní ọba sẹlẹ̀rì kùránì wá yìí ẹyọ ń bẹ ọba ní pé ọlọ́run àwa fẹ́ sìn ọ́ adúpẹ́ kó ṣe wá mùsùlùmí adúpẹ́ ojú gbogbo ọ̀nà tí ó bá fi rọrùn tá fi ṣọ̀dá kò sí rọrùn fún wa ṣíṣe ìtọ́nà fi ní bá wa mú pàtí lè sọ fẹ́ni tí ó ṣìyàn pé tó tí rí báyìí israel olarimọ láyé ọ̀run náà ó lè na fẹ́tìnà tàbí lọ́kọ̀ọ́lọ̀ bọ́ọ̀lìmẹ̀ mọ́ṣe wá ní fìtínà fáwọn àjọ alábòsí kí ni túmẹ̀ zaid bin aslam náà wọn sọlá wa ó ní túmẹ̀ ni pé mọ́jẹ́ kó sí fáwọn tó ò ni wọ́n bẹ́tà jù wá lọ tó máa rọgbé tọ̀ ẹ̀yìn tẹ́rẹ lẹ́rin sí ìrìnà rẹ̀ ẹni ilé ìrìnlẹ́rìn ká ṣe àrí tòkò tí ọ̀nà àrùn tí káwà náà bá ti ń sàn ká bẹ́ta ká bẹ́ta jọ̀nà ká gbọ́n pẹ́tọ̀ ní gbádùn tèmi báyìí nísìn máa tán lọ kírun mo gbọ́dọ̀ kí zoro lásìkò rẹ̀ kí n kí á sí lásìkò rẹ̀ kí n sẹ́bọ̀ sọ́lọ́ kí àta kí máa sọ pẹ́tọ̀ bí yà ṣe tó ń jẹ́ wọ sí ní ṣe o tètè mọ̀ yí tó ṣe o alkiyama náà tún ṣọ́ o كما صليت على إبراهيم ولا آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم